ìyá nígbà tí àtẹ́kù sọ̀rọ̀ bá lọ sọ́lọ́ sọ pé tí àyà kan bá sọ̀ kalẹ̀ àmẹ́lò sọ bá wọn pé bọ́ọ̀lù wà á ti lo aya ìlú ọ̀sẹ̀ jágbà aya ìfẹ́yọ sínú súra báyìí ajẹ́kù àwọn sọ̀ ábà kan kí ni wọ́n mú kó súra yìí látọ̀dọ̀ bá látọ̀dọ̀ àtẹ́wọ̀n kan pé súra ìfẹ́kọ́lọ́ ti yà sí torí pé aláàbẹ̀rẹ̀ súra yẹn pẹ̀lú ara ìmẹ́jì yẹn. Bismillahirrahmanirrahim. mẹ́rìnlá ẹyọ ọ̀sán nínú rẹ̀ kó bẹ̀rẹ̀ pẹ̀lú méjì ta yìí ti wọ́n gbàgbé bẹ̀tẹ̀ orí ìdí kan àti ìdẹ̀kọ́ la fẹ́ lọ. àmọ́ ìtọ́kù tó tẹ́ wọ́n lọ gba kí ìṣúra tó kù gbogbo ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú méjì ta gbogbo ara tó tún ọdún méjì ta pẹ̀lú orúkọ náà yẹ sí àwọn ẹ̀yọ̀ lọ́wọ́ àwọn ìbùkún الله وهو السميع العليم قرأ الله من أبوك الرحمن الله رب رب أوكي الله صفته مبالغة من الرحمن أن تكي رسول إن كبوالي الرحيم الله صفته يا فريك يوم يوم من بابا يريد القيامة بلا تدري سورة الجن ياسين أنت تدري صلى الله عليه وسلم أنا أفهم وجوع في wáyé ló ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀. Fẹ́sùn wáyé náà tí àtẹ́jú náà ló sọ fáwọn ẹ̀ pé ló ń sọ̀kalẹ̀ nínú àbí ibi báyìí àbáwọ̀ tó wọ́n bẹ̀ jòkó báwọn ẹ̀ ti wọ́n hun àwọn tí ó rà ní ìlànà sọ́kà tó yẹ lọ́sẹ̀ sí ọ̀rọ̀. Ìyẹn ni pé súrà tó ń sọ̀kalẹ̀ àti káwọn sọ̀hádà tí wọ́n wọ́n sílẹ̀ sílẹ̀ kọ́lẹ̀ ní súrà yẹn ti sọ̀kalẹ̀ kànájà àti àwọn sọ̀rọ̀ tó sọ̀kalẹ̀ àyàfi kí n máa gbóná ti sọ̀kalẹ̀ ìgbà wo ló sọ̀kalẹ̀ torí ta ló ti sọ̀kalẹ̀ àbúrò sọ̀kalẹ̀. ó tún wà fún àwọn ègbóòlò ìsàìsà àwọn tó máa sọ̀rọ̀ àti kájú báyìí láti tẹ bá dáka pọ̀ á ní gbogbo ọ̀nà kan ẹ lọ ká pẹ̀lú bí ìtumọ̀ ọmọ àdúgbò ṣe máa ń kà ní àbẹ̀lẹ̀ ọ̀nà ọ̀rẹ́ gọ́sì lọ́gbọ́lá. súrà ìṣúwájú ìṣíà ìyẹn ti súrà tó sọ̀kalẹ̀ ní ọdún mẹ́tàlá àkọ́kọ́ gbogbo tó àtúbà sọ̀kalẹ̀ lọ́dún mẹ́wàá tó kù gbogbo bí bí ìbá ti sọ̀kalẹ̀ tó lọ́dún mẹ́tàlẹ́ yàrá lọ sí. àmọ́ tó bá sọ̀kalẹ̀ lọ́dún mẹ́tàlẹ́ àkọ́kọ́ káfẹ́ ní ojú ti gbé bá tó ẹ̀tọ́ nàìjíríà wọ́n náà kàdà. Yàtín. Àwọn òṣùwọ̀n àti wọ́n bàá la ọbẹ̀ rẹ̀ tó wáyé pẹ̀lú ara ìdíje. Òtọ́jọ́ ti fẹ́ sọ nígbìyànjú, àbúrò àgbẹ̀, ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ kan àwọn ẹni gbọ́ wọ́n là ti rẹ́ni tí wọ́n sọ sí àná. bàbá àkọ́ wà lẹ́yìn bàbá yàtọ̀ làwọn ń pè wá. nàkàlà pọ́pá nàkàlà rose transport kéde kẹ̀kẹ́ yàtú aláṣẹ ìsúná yàtú bẹ́ẹ̀ ni mi kọ́ nù. torí pé bàbá àwọn ẹni jẹ́ yàtú yẹ́dọ́ lọ sí wa. bẹ́ẹ̀ ni fẹ́fẹ́ ni tó bàbá àtàlà bí wọn lọ́la káàkiri lè sọ̀rọ̀ wa ní kíni ìyá sí i àbí ká sọ̀rọ̀ wa ní kíni ọ̀la. àwọn àyè ṣe nínú àwọn ìyá ìyáwó àti àti sí ara ti méjì ní ìdó kọ àwọn ọmọ tó fẹ́ wọn kọ ìyá sí àti àti lọ́wọ́ lẹ́yìn pẹ̀lú ọ̀hún sáà wọn là á sọ̀rọ̀ lọ́wọ́ ìyá sí ọ̀rọ̀ yẹn ò lẹ́yìn òsì ní ìfẹ̀fẹ̀fẹ̀ nínú àkọ́hán ọ̀gbìn sọ̀rọ̀ tó ń bọ̀ ha ò lẹ́yìn kéwòn tí a lè fi ní bọ̀ ha àbíkẹ́ kìíní yà á fi kò lẹ́yìn fún wọ́n ṣe ní kíni wọ́n ní àwọn àṣàyàn ìwé àárá wọ́n ṣe bẹ̀rẹ̀ yà á fi yà bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ bọ̀ ha bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ ha mi sai a wata da ne ba ne kada ke ne sura ko ran tsara idan ka tada kan tin da ta àwọn súwà àwọn sísọ ìgbà tí a bá bẹ̀rẹ̀ súwà náà wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn aráàlú ẹgbẹ́ ọkọ̀ kan yìí àwọn súrà tó bẹ̀rẹ̀ ní àlàfẹ́lẹ́ ọkọ̀ kan tàbí àlàfẹ́lẹ́ ọkọ̀ kan bẹ̀rẹ̀ tó tó pé àwọn kábà rẹ̀ láti jẹ́ tí ó lè túmọ̀. ní ìsìtàlá ní àdàdà àdàdà àdàdà tẹ̀bára tó bẹ̀rẹ̀ àdàdà àìbàdà àlejò àgbè àbúrò ẹ̀rú. bẹ̀tà wọn àti tàbátò wọn bá tọ̀ kó ní orí bí ìtumọ̀ ọ̀gbọ̀n bí ẹyọ kan ní aláàbẹ̀rẹ̀ pẹ̀lú bí ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àbíyẹ. ọ̀gbọ̀n bí ẹyọ kan adẹ́sínú wọ́rọ̀ fourteen súra twenty nine nínú rẹ̀ aláàbẹ̀rẹ̀ pẹ̀lú bí àwọn àbíyẹ rẹ̀. èyí ìrẹ̀ pẹ̀lú àwọn àbíyẹ kan bíbí tọ́ọ̀ọ́

àgbẹ̀wò mẹ́rin. Alìsíláàmù kọ́ ẹ̀. Àtàkì Ràn alìsíláàmù rẹ̀ alìsíláàmù rẹ̀ sọ̀rọ̀ wa. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú àrùn márùn-ún ìyẹn lọ́dún tó wà lójú. Súwọ́sì Mẹ́ríàm àti kíni àti ṣúwọ́ kàá. gbogbo báwọn ń pèlè ìlú ọkọ̀ wọn kọ. wọ́n ti fẹ́ sí ẹni yẹn tó ti fẹ́ sùúrà mi èyí tó ti fẹ́ yẹn tó ti fẹ́ sùúrà. ẹ bá wọ àwọn tí ọlọ́run lè fi ìdí rẹ̀ bí alẹ́kùnrin tó lè fi ìdìbò gbogbo àti ẹ̀rọ ìjọba tó lè jọ fọ́tì yóò lè fi fọ́tì. tí fọ́tì yẹn tẹ́ bá lọ lù ú pàtó mọ́ra ló lè fi ké fọ́tì lọ fọ́tì lọ fi ké yóò fà bẹ́ẹ̀ lè dé òǹkà àwọn ará àti ìlera wa láti fi alifábẹ́tì ọ̀bọ̀ àrà. wọ́n ní kọ́lá tó twenty nine gan tó ti tẹ̀lé rẹ̀ òun náà wà ní òǹkà torí pé ọ̀gbọ̀n àwọn apáàkó lóye lórí ará àti kíni o ìlera wa àwọn kan twenty nine àwọn kan twenty eight àwọn tó tó twenty nine wọ́n ní lórí arúgbà àti arúgbà ni wọ́n Nosotros en el té, me tengo la diciendo, pero otra, otra, va a haber y su lazo de baño, o va a Yo sé, está todo el calor. La lazo fuerte, hoy, la wiki sama, hace el insu. كل إجتمعت الإنس والإنس للناس ولو كان بعضهم لبعض ظهيرا فقط كما ذكر الكون كما ذكر الكون يقول لا اله الا الله اتى من القران ẹwà náà ní ọwọ́ pẹ̀lẹ́ ọwọ́ ìkọ̀ránì ẹ̀ ló wúlò ẹ̀ wá lórí àwọn ọ̀sán tí aláàbò tó kú sínú tó ìyẹn nípa àwọn ará òkú tí aláàbò bẹ̀rẹ̀ sóra ìtòkè ní kílọ̀ ìyá sí. yá sí. a ti àgbègbè yàtọ̀ sí kọ́lá ní ojú kan náà ní. ọ̀pọ̀lọpọ̀ àpáwọ̀ abíjọ́ tí ìná súra ló la bẹ́ẹ̀ pọ̀ lábẹ́ ẹgbẹ́ mẹ́rin àwọn ní àwọn kọ̀ọ̀kan wà sí àmẹ́lùmọ́ bẹ́ lóde tẹ́lákẹ́lẹ́ lè mọ́ wa. torí pé ápùn òbẹ̀ yìí tí nǹkan bá ti ní ṣe pẹ̀lú pàṣẹwálẹ́sì òṣìṣẹ́ ọlọ́run àfikẹ́ wá ẹ̀rí emmanuel gba àwọn ọ̀ṣọ́dá àwọn àkùwá ló bá ń pè tàbí lọ́wọ́ àwọn kí àwọn ìgbà àwọn tí sọ̀kalà wà ní ìlú ìlú sọ. Àlẹ́bùsọ̀ wọn àti ìkàtúndà àti àdìpé Bàbáyé lọ́bì Mùhàmmad. Àwọn àkùdá ni ó lè rí Làtàmẹ́lì àti Mùhàmmad. Bàbá tó bí bàbá tó tọ́lá àti bàbá òun lánàá bàbá bàbá rẹ̀ kì bàbá rẹ̀ kò bá bàbá rẹ̀ bàbá rẹ̀ kọ́ ní Mùhàmmad. وثنايا ربي أحمد الله سبحانه وتعالى سيقول على ربي أحمد وأنا عاشر الذي يوشر الناس بعد قبل يوم القيامة انظروا بعدين الحاكم نبقى نعاقل نبقى الموحي سأقول قولي لأنه قضيت طبعا أقوى يسوق فífà ní ìròyìn ní bí a kè ìròyìn ló

نعم ياسين والقرآن الحكيم ولا ترى علينا في جوبنا بالنسبة يعطيه lóòótọ́ kò fi sí èèyàn ló ń kà á pé ọlọ́run wò láwọ̀ rẹ̀ tí mo kà gẹ́gẹ́ báwọn ẹni tó fẹ́ wù bàbá sí àná kódà bí ọba bẹ́ẹ̀ kà ní jọ bàbá sí àná tó lè kí ni yóò ṣe ìwà ní oṣù bá délẹ̀ bí ọba bẹ́ẹ̀ àti tó bá yẹ àwọn ọ̀rọ̀ òní ló kalẹ̀ ọwọ́ àkàlẹ̀ àti lásán àbẹ́rẹ́ tẹ̀ wọ́n bẹ́ẹ̀ máa wàhálà dé bàbá tó kí àwọn afọ àwọn ará ṣe àbẹ̀wò àyè bàbá bàbá bàbá ìjọba àwọn tó ọ̀rẹ́ mi wọ́n tẹ̀ fún ọ̀gbẹ́ láyé mi. wọ́n ti lọ́ọ́ sí àwọn tí ń gbé sígbà àkọ́kọ́ ni táwọn tí ń gbé ìgbàlẹ̀ láti òsì pé ìjọ kejì làwọn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sọ́ọ̀tì pàrọ̀wà bàbá àtúndé nàbà lókè bàbá àwọn àdúgbò náà wọ́n sọ pé àwọn òbí ìlówó àdó. tòsí àwọn bá tẹ̀wọ́ àwọn òyìnbó àmọ̀ bàbá àwọn wá gbé wàhálà ìwọ̀n kó o ní kó o ní ìwọ̀n ọjà. ẹgbẹ́ àwọn bá bàbá àwọn àǹtí láyé bá wọn bọ̀ wọn láyé. wọ́n bá àwọn bá bàbá tó kàn sí ẹ̀rẹ́ àdúrà pásítánì kò bá lọ kò bá ọ̀dà sẹ́kọ̀ọ́ kọ̀ á lọ kò bá lọ ẹ̀ ní sẹ́wọ̀. báyọ̀ bá wọ́n wò bá wọ́n kó bá lọ kọ̀ á kó bá kà àkóṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ àtàkàrà rẹ̀ àwọn bàbá bá àwọn ojú kan tilẹ̀ wọ́n wà á sùn wọ́n wà bí kọ́. Sọ́dún táwọn bàbá wa fún àtìlẹ̀ àtìlẹ̀ wọ́n wá rò pé ó lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí gbogbo àwọn tó wà lóko lọ́wọ́ kan. Tẹ́lẹ̀ tó bá ta kàkà tó bá fẹ́ gbàdúrà ọ̀dọ̀ láti bá káyà. Àti kàkà àti kàkà báwo lọ́dọ̀ Yorùbá ní ọ̀tá wọ́pọ̀ ìbáwó ìbáwá kan jẹ́ o ìbáwá kú bí ní ọjọ́ òkú. sọ́kọ́tì ní o lẹ́nu àtẹ́nu àwọn kúrò ẹ̀ àmọ́ táwọn ò ní pè lọ́la tẹ́lẹ̀ kí ni ìbùdó la rẹ̀. torí pé tàbá ti lè sọ pé báyìí àná ti sọ báyìí àjẹpà ń sọ báyìí ní òkè ní ìsọ̀. àwọn ọgbẹ́ mi ti tí ò لذلك المذيع الوجهي في ndị كريمها تمام القرآن هو من سورة ياسين سورة فقط الواحد من مرجع من قام شرعيها àwọn èèyàn máa ń mú wọ́n ní gbogbo àhàbí ọ̀rọ̀ sára ọ̀pọ̀ láti gbàgbé sọ̀rọ̀ àgbọ̀nà nípa sẹ́kọ̀lá ti dà sí lọ́la gbogbo ẹ̀ bá bàbá yìí lẹ́tẹ̀tẹ̀. àgbàdìyà wà á ẹ̀fọ́ rẹ̀ mọ̀ òbí yìí. èmi lọ́rí èmi ìwọ̀ èmi lè fi rẹ̀ báwa ti bẹ̀ mọ́. nítorí pé àbá mi owó bẹ́ẹ̀ rí àbí ìkan fún lára àti àbọ̀dà náà ìbò wúgbó wa nípa kí ló sùgbà ẹ wá kí ló gbogbo wa lẹ. àwọn ìgbà wọn yẹn kọ́ ló kí wa káwọn wà ní ìyàtà ló rẹ gáyà lọ sọ sí ìyàtà ló rẹ káwọn lẹ lọ kà bẹ́ẹ̀ ni irú wọn jù wá àwọn tó bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ náà jẹun àwọn náà ṣe ẹ lè rí ìdí tó bẹ́ẹ̀ fi jẹun àwọn ẹ̀sìn làbá àti ẹ̀yìn yìí bí ìmọ̀ ẹ̀ bọ́ọ̀lù ẹ̀rẹ́ ìdáná kò ráyè ìwádìí lórí ẹ̀rọ. àwọn ẹgbẹ́ tó pa ẹ̀ kì í ṣe ti ìlú bẹ̀rẹ̀ ó sì lè rí nǹkan bí ọgọ́rùn-ún ọdún sí méjìlá sẹ́yìn àlùsọ pé mẹ́tàlá àlùsọ pé mẹ́rìnlá tó ń tẹ́ òṣùwọ̀n sí ọ̀pọ̀ ọ̀nìlà ọ̀sẹ̀ ìyẹn mẹ́ta tó lóore ẹ̀rí bá gbogbo pa àlẹ́ ilẹ̀ ọgbọ́n ọgbọ́n ọgbọ́n àkọ́kọ́ àti ìwà rẹ̀ ẹ̀ ìgbà lórí ọ̀rọ̀. ọgbọ́n ọdún kejì ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ ìgbà gbogbo rẹ̀. ọgbọ́n ọdún kẹta ẹ̀ ìgbà polisi àwọn tí wọ́n gbà ló bá wọn tí wọ́n gbà ó péré sí wọn. àmọ́ gbàgbéyà tó ti lẹ́yìn ọgbọ́n ọdún kiri tí àwọn ènìyàn kọjú wọ́n fojú bá wọ́n fojú kọ gbígbẹ̀wọ̀ àlè bàbá bàbá ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ pé báwo ọ̀rọ̀ àtẹ́kì báwo ní ṣe rẹ̀ bọ́ọ̀ ṣe ló ṣe làwọn tó wà lókè àná káàkiri tí wọ́n ti ní wọ́n tó kó ti àwọn apá aláàbí àwọn olùdókòwò nàìjíríà wọ́n wà mbàlẹ̀ wọ́n mbàlẹ̀ kí lọ wọ́n wà àbúrò mùbára kí lọ wọ́n wà àbúrò abẹ́rẹ́ sọ̀rọ̀ páàkì fún wa káàkiri wọ́n wà mọ̀ wá lè ní àbí àbí àbí àbí làwọn kan wà ní lala ẹja táwọn ti padà sí olówó gbígbà kọ̀ á kama wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ́ọ́ ẹni bá ka yà ẹni mẹ́ta lálẹ́ tó bá yẹ kí yóò dùn lè yé bi àwọn ẹni kọ́ mi ṣe é ń kọ́ ìlú gbogbo nǹkan ló ní kíni ló ní ọ̀kà wọ́n kọ́ tó kọ̀ á àgbọ̀ sọ́ọ́ sí àti ọ̀kà lọ́wọ́ àti kíni ìyá àti èyí ní ka yà sí lórí bùkátà rẹ̀ kan ọ̀rọ̀ wọn ti yà àwọn àdéhùn tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn ayọ̀ nínú ẹni tí wọ́n á jẹ́wọ́ gbogbo wa ìwé sọ̀rọ̀ wọ́n ti rí lóòrò múnà àti ìmọ̀lẹ́yà olóńgbé alákọ̀ọ́mọ́. ó lóun tó òkú báyìí òun wọ́n bẹ̀rẹ̀ sí kọ àti títí sí ẹgbẹ́gbẹ̀rún pàtàkì ìdíwọ́ nípa àwọn láti ń bẹ pẹ̀lú àwọn súwàtò kan súwàtò láti à ìgbàgbọ́wọ́ ni téèyàn bá kà á láyé ṣẹ́kì ọkọ̀ àdàdà kò sọ pé òwò náà àwọn akọ̀kọ̀ máa bá wọn lọ́wọ́ máa tọ́lé fún lórí wọ́n ní tí ìgbà tó àhàbí àlẹ́sìn wọn bá tẹ̀lé àmàgbá èrè súwà kọ̀ án ọ̀pọ̀lọ̀ nínú àwọn àdéhùn tó wá lórí súwà súwà kọlọ́lá bì èyí tó ní àdéhùn tó mẹsẹ̀ rẹ̀ kọlọ́lá bì súwà tó ẹ̀rọ láti àdéhùn tá ìwà lórí rẹ̀ lọ́wọ́ lórí kọlọ́lá tó kù àtàkàtà kàgbà mójútó gbogbo kan láti kó láti bẹ̀rẹ̀ tó ẹ̀yìn. gẹ́gẹ́ bá tó ṣàlàyé fún wa sábà ní sọ ọlọ́run náà gbàgbọ́ àwọn ọlọ́run wa nínú olúwa wa àkókò lọ́dẹ àkùn. bẹ̀rẹ̀ ara kí ni àwọn kan máa ń sọ pé kúrò àwọn ọ̀rọ̀ níta bó. àmọ́ ìgbésẹ̀ sọ pé kúrò àwọn òkú ìdájọ́ kí ni ìgbésẹ̀ kà mọ́. ẹlẹ́kẹ̀ẹ́ ìwé àwọn ọ̀rọ̀ pé ẹ má gbàgbọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀ lówó darí ìwà aláàmúkọ̀ọ́ àwọn ẹlẹ́sìn tó kún bọ̀ ní wọ́n láti kẹ̀kẹ́ yàtí tá a bá pa yàtí méje fún yẹn ìgbà yóò fi wọ́n dé bá bá pa yàtí lórí ìwọ̀n káfẹ́ yẹn fẹ́ lórí ìdíyà wà á wà pa àlàáfẹ́ làkúrá ṣe kó na èdè kẹ̀kẹ́ àbáyé tó ti ọlọ́wọ́ bá Facebook yẹn láti fi èèyàn ní ẹwọ wọn tún bá tó bá ti yà èyí ọgbọ ọgá tó bá tó bá ti yà tún ní àti wà ní ọdún àti ní. èyí tó bá tó bá ti yà tún pé ẹ burú dárí kó tó bá ti yà òkè tó bá ti yà ní. torí ẹ bí ṣe pé bẹ́ẹ̀ àtẹ́bí yẹn kọ́ tó bá yà ní sọ́ọ̀tò kọ́ tó bá káàbù sọ́ọ̀tò kọ́ tó bá mọ́ọ̀lù. ètò wọn lọ́kọ́ tó tún ọ̀rọ̀ tó bá yẹn yóò daga haka kuka yi da ma'ana kuka yi da wani aji da ake iskiyari wa asabari wa tsakiyari ko wanda ji kofa wa aljannu jo ona kende sara kara kibawulo ati fara kibawulo abẹ akutu baare sọ́kọ́ àwọn kí ìgbésà mi fojú kéré ọ̀rọ̀ àná àbáwọn bí báàgé ìgbóyà àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ ìbáwọ̀ sùn nínú gbàgbé ṣàlàyé pé báwo la ṣe padà àlákè alàmẹ́lẹ̀ àlùfúnlá lọ́jà wàhálà fáwọn ìfọ̀lá fọ̀fọ̀ bóòlù àti padà sọ́kọ́ àwọn tí wọ́n sọ̀kà lẹ́nu báwo ló lè dà nínú sọ́kọ́ àkọ́wọ́wá sọ́kọ̀ ká èèyàn ká bẹ̀rẹ̀ àwọn ọlọ́run ká ká ká wọ́n ká ká ìlẹ̀ sílẹ̀ àwọn òṣèlè tó tẹ́lẹ̀ bá ka fún àtìríkà àtọ̀rọ̀ ìmọ̀ọ́mọ́ tí ò bá ti ráyè pàṣẹ. náà nílẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ bá ti sọ́wọ́ àpò àwọn ìṣìkà rẹ̀. ẹnu apá òkan àgbà tó tó lọ́la sí à ánẹ́kùn bẹ́yì ánẹ́kùn bẹ́yì gbọ́dọ̀ kò sẹ́yìn ọ̀la kọ̀rọ̀ àtúnṣúwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ tẹ̀síwọ̀ وكنت مريض في مرضى الإبل ورسوما يبيعوه تيوتوسو رقميوما لوميو ولو تذكر كل كافية بين رقمية من ما أروكو أروكو رسوما وتقوى بوكا لرقمية لو لو تقوى وتقوى وتقوى Musa kala yi kila ti kɔkɔ o, a bɛ ka yi kɛ yɔrɔ bɛɛ, ɛrɛ o tɛ ka taa o tó o tó ó yẹ kó gba àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló fẹ́ ó ní lágbára àṣàtú nígbà tó bá yẹ làhàbí tó yà àwọn sọ̀rọ̀ wà lọ́wọ́ nígbà tó tó la ó rọrọ̀ ló ti sọ̀rọ̀ wà á kẹ́ ètò náà wà kúrò àwọn ọ̀rọ̀ òun wá sọ̀rọ̀ yẹn tó bẹ̀rẹ̀ mú ẹgbẹ́ kí láti ẹni sọ̀rọ̀ àná mi ní kíkà tẹ̀lé iná alẹ́ ìtẹ́kùn máa lọ ó ní torí ẹ̀ ìfọyàbalẹ̀ tó wọ́n sọ̀kalẹ̀ lọ́jọ́ ó ní wà dákẹ́ kódà tó wà dákẹ́ mà kó lè dúró. láti lọ ọ̀dọ́ ní wọ́ọ̀sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní bàtà ayé àbẹ̀wò àkọ́ọ̀dé ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ọ̀sẹ̀ ká wọ́n ti sọ̀rọ̀ lórí kẹrẹ́ àkókò ọ̀sẹ̀ ká sí ilé ọ̀sẹ̀ tó wà. kẹrẹ́ àkókò ọ̀sẹ̀ ká sí ilé ọ̀sẹ̀ tó wà. ẹ̀sọ́ ọ̀sẹ̀ ká ti ka sọ́ọ̀sẹ̀ ká dúró yìí náà. mo kà fún ọ أبو إسحاق الروايدي حفظه الله ورعاه bàbá sọ wípé hadith ni ìlànà àti àpò kàkàkà nílò kíni nílò kíma bẹ́ẹ̀ ọgbọrọ kọlá àti àpàlẹ olùkọ́ni ọ̀sẹ̀ nígbà àwọn tíra táwọn yẹn ti fi àwọn ọ̀sẹ̀ àti àwọn yẹn bẹ́ẹ̀ ayé wò yẹ pàmò ẹ̀ wọlé ẹ̀ ṣéèkì ni bàbá wọn ṣẹlẹ̀ fáwọn àti ìpìlẹ̀ lásán kò sí mọ̀nkọ́ra àtúwà tàbíká sí ìjọba ìjọba èyí tó ń bọ́ fún rẹ̀ sọ́kùnrin kó láti ní ìjọba ìjọba bóòrò ni ó yà yọ kó bẹ́ẹ̀ ẹni tẹ́ náà fún àwọn ṣe fún ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ rẹ̀ tó kọ́wọ́ túwà sí ìyá àti òṣèlú alẹ́ kà á mẹ́rin yìí torí pé àwọn àwọn ẹ̀rọ tààlà kò tó wà ẹ̀kọ́ sínú ó kọ́ sí lórí tàlẹ́ àlẹ́ fún un. على توحيد الألوهية وتوحيد الربوبية وبعض العلامات دلالة على البعث والنشور. orí kan ọ̀rọ̀ òwúrọ̀ mẹ́ta ni sùúrà tó kó sínú tí ò kúrò bẹ́ẹ̀ ó bá fi rinlẹ̀ ìjọba tuntun ọba dẹ́nà pàṣẹ ó bá fi rinlẹ̀ ìjọba tuntun ọba dẹ́nà tó bá ọba lágbára ni ó bá bá fi rinlẹ̀ nípa ìfúra yẹn nípa ìkàmàdájú nípa àjíǹde ليه وقال لنا مثلا ونسي خلقا قال هذه العظام وهي رميم وقيل تربى سوء يعني تربى لما كان اثبات البعض الكذب هو لازم بينه نعم والقرآن الحكيم يا أخي أخبرني يا أخي àwọn afáwọn ẹ̀rọ máa bọ́ọ̀lù fún mi wọ́n ní àwòrán àlọ́ ní ìmọ̀ràn àdé ọlọ́run nìkan ló ló gbà yóò pẹ̀lú rẹ̀ àmọ́ àràbẹ̀rẹ̀ ọ̀kan tí lágbàlá ń nà ní nítorí bá ń tẹ̀lé ọ̀rọ̀ àràbẹ̀rẹ̀ ọ̀kan rẹ̀ olóòrò ní ọ̀rọ̀ ọ̀kan wọ́n ní wọ́n ló wọ́n yẹ ọ̀rọ̀ àrùbúra alàhàkì yáà ní àlùkò àrùn lẹ́bà tá a parí tó ní pé àtìmù ìtumọ̀ àtìmù ní pé ọ̀dọ̀gbọ́n. Àìsíkà ti fi ìjọ ọ̀dọ̀gbọ́n sábà ẹgbẹ́ títí tẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dọ̀gbọ́n. Wọ́n á lábàá pé nígbà wọn tó kéde ọ̀rọ̀ ọ̀gbọ́n ọ̀kan ni. Tàbí ká pé ọ̀rọ̀ ọ̀dọ̀gbọ́n tàbí ọ̀rọ̀ tó parí sí àléébù obìnrin tí ò lọ wọ́n sọ̀rọ̀ àn alhaji àti wọn lọ wẹ́ sífà fún ìròyìn fún ẹ tó sọ àpò àǹkàlẹ̀. Ìnàlẹ́ ìnàlẹ́ ló tẹ̀lé ìgbàgà dájúdájú ìrẹ́ ànẹ́lì jẹ́bi náà. Adéko tó bá ẹ pàtẹ́jì lórí ẹ̀ òun fẹ́ tó bá ìdí kankan mú pé ìrìn mẹ́gà dájúdájú rẹ wọ́n sọ pé ìmọ̀ta tó sọ pé ẹ̀yìn náà Muhammadan làmì náà ló rẹ̀. torí pé kò sí nínú ìdésí àwòkọ̀tán ọ̀rọ̀ ọlọ́run láti máa rè fáàtì torí pé tó bá ti lo royal and the place of profanal ó ló ń lo ẹ̀jú owó owó profanal lọ. bí bámi Muhammad ayélujára Muhammad àgbàgbà yìí ló sọ Muhammad ìṣẹ́ ló sọ àbájáde ní ìmọ̀lẹ́ta ẹ̀sìn pé ẹni tó dojú kọ gẹ́gẹ́ ní ti tẹ̀lé ní. ó wá ní ìlà láwọn kọ̀ọ̀kan bàá sàrẹ́ ní bẹ́ẹ̀ tó ń bà wí. làmì bẹ̀rẹ̀ ní mò ń pẹ̀lú yìí. táwọn ọmọ ń pè é wọ́n rẹ̀ pé èwe ti lásán ní o. dájúdájú rẹ ó wà nínú kí ni àwọn òjíṣẹ́ ayẹ́kẹ́ aláàkọ́ báwọn pé òjíṣẹ́ làtẹ́ wà pàmẹ́sàn. ó dàbí ní wọn pé làmì bẹ̀rẹ̀ mò ń pẹ̀lú yìí nínú àwọn tí rọ̀súlù ní lóra lóru méjì ní rọ̀súlù ní nà lóra lóru méjì rọ̀súlù símbúlà apẹ̀lẹ́ rúṣùlù àwọn òṣìṣẹ́ apẹ̀lẹ́ yìí àtìlẹ́ ní mọ́ọ̀fẹ́ yìí ló sọ pé kí ní kàwé rúṣùlù. ọ̀pọ̀ ìlànà àwọn ọmọ rẹ̀ bá ọ̀pọ̀ lọ́wọ́ ẹ̀kọ́ lọ́wọ́ lóra ìní tí òun mọ́ọ̀fẹ́ yìí ìyẹn tí àwọn aláṣẹ ìwé bí wọn lọ wọn aláṣẹ ìwé bí òbí sẹ́yìn wọn náà ṣe gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ bá ń bí làwọn bá ṣe. aláṣẹ ọ̀rọ̀ ti mú tẹ̀lé. òṣìṣẹ́ tó wá wà dínú òwe ó tẹ lórí ojú ọ̀nà náà àtẹ̀síwọ́dé lójú orí ìtumọ̀ ẹni pé aláàfẹ̀rọ̀ olùsèké ajẹ́pẹ̀ ọ̀làkẹ̀kẹ̀rọ̀ tó bẹ́ẹ̀ olùsèké àwọn ọ̀nà káwà báwọn yẹn gbà lẹ́yìn àwọn òṣìṣẹ́ wọn sí ìtọ́nà tó gbé ajẹ́pẹ̀ ojú ọ̀nà tí wọ́n gbà ó yàtọ̀ ojú ọ̀nà àwọn àwọn tó ń gbó láti nínú sọ́dọ̀ bá ká ó wọlé ìbẹ̀rọ̀ àpọ̀ olùsèké wọ́n صراط الذين أنعمت عليهم صراط فانصر أولا وقل طريق غير المغضوب عليهم ولا الضالين صلى الله عليه وسلم ó ní ìdínà ṣòwọ́pọ̀ mùsàkì ó bá ṣòwọ́pọ̀ lẹ́yìn ọ̀nà tààrí ó bá fún ẹ̀jẹ̀ ṣòwọ́pọ̀ ìgbàgbẹ́ ìgbọ́ ẹ̀gbọ́ ibi tó tẹ̀lé òbí ó lọ bí lẹ́yìn ṣòwọ́pọ̀ ìgbàgbẹ́ òbí yàtọ̀ tó tún àwọn ọkọ̀ lẹ́yìn òbí òbí. ìtumọ̀ ẹ̀ pé ojú ọ̀nà tí wọ́n wẹ̀ òun ojú ọ̀nà tó tọ́ jù lọ láti wọ́n bá wọ̀ lẹ́wọ̀ bẹ́ẹ̀ bá fẹ́

sọ òfin tá a fẹ́ wẹ̀ lórí rẹ̀ oríkìlẹ̀ àlàáfíì ọba alágbára àbọ̀wọ̀ yìí ọba tó sàmúlò nígbà nígbà wo nígbà òkè Thank you. ìdámọ́ dáadáa o aláàbò wa wà áfíríkà ó bá ó kọrin ìyá áfíríkà sáré o àlẹ́ ìwúfà àlẹ́ ìfẹ́dà torí pé àlẹ́ ìwúfà gbọ́dọ̀ nínú ìdíjì ìdíjì wọn ti wọ́n tẹ̀ lọ́wọ́ ìsọ̀rọ̀ ìdíjì àlẹ́ ìfẹ́dà ni wọ́n ti di torí wọ́n ṣe ìdíjì ní the horn of àti àwọn ìwúfà ni. لقد جاءكم يوسف من قبل جاءكم يوسف من قبل بالبينات yàtọ̀ sí sudan láàárọ̀ àtúwọ̀n sí sudan wọ́n ti gbà yẹ kọ́ ọ̀hún ibi ìdíbàdàn ní àtúwọ̀n sí sudan. ọ̀gbọ̀n ọ̀gbọ̀n wà bẹ́ẹ̀ pátápátá ìrìnàjò kọ́lọ̀ wa ni wọ́n á fi máa wọ̀ láyọ̀ kí wọ́n pọ́n rẹ̀ tún lẹ́sùn. لقد حق القول على عنهما فهم لا يؤمنون وضررهم بها لا يؤمنون لا ضرر ليسوع أبو لا يؤمنون pé tí ìbá jẹ́ pé ọlọ́run nínú ìbáṣà yìí ní ìlúkù àádà fún ọ ìwọ gẹ́gẹ́ bí àti ìwọ ìjà ara ara kan náà ara ọ táà ní ọgbẹ́dà abẹ́jú àbàlẹ́ ìgbà àbí ẹgbọ́n náà kan láti fi ìgbà ara wa onídàgbà tó àwọn náà mẹ́ta làlá àti ìgbà ọ̀rẹ́ ká ọ̀rẹ́ ọ̀hún. lọ́wọ́ yẹn lọ́kọ́ ìwọ́n wọ̀ ẹ́ ẹ́ tẹ́lẹ̀. Yeah. ẹ̀rí tó wà lókè tó tó ń gbé òbí wálẹ̀ ẹ̀rí táwọn àdúrà wọ́n mú mi ló wọ́n kàn án òwò ṣùgbọ́n ò ní gbà. Bí ìgbà pé ibi tí wọ́n ti wọ́n dé wọ́n ta ọwọ́ ọ̀rọ̀ sọ́run ó wọ́n lò ní ìdàgbà látàrí tó lò wá lẹ́lọ́wọ́ yẹn. Wọ́n yẹ wọ́n yẹ فقال قد عشيناهم لأحين مؤمنة عشيناهم كيف اسمها روح ده قال يجب تستمر لك أسان جعب أجيب يستاق الله عشان الله جديد وانت على حكيم هذا الوجود على كلام جديد وما تقول يا عشان على يديه وإذا طبعا ليه أنه يكترس كالكاتبين وإذا وعلى جميل سوى تباك هذه فأعشيناهم فهم لا يبدلون الله سبحانه وتعالى نفع عنهم نورا بصيرا أكفوكما ما ما يقول لي ما يقول بما لا يقول ما يقول لا يسلمون àpapọ̀ àwọn olùmẹ́lí ẹ̀ẹ́dẹ́ ayẹ̀wò àwọn apá aláṣẹ ìlú ọmọ ìlú fún wa ló fi é kú bí àdúgbò nàfà àwọn ọ̀gá ni ẹ̀. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا كما جاء في رواية في ذكر عن بعض أهل السير أن رسول الله صلى الله عليه وسلم قال رفع عن الموضوع فإذا ليس الموضوع في أهل الملك ليس هو عندنا ونوبي كذلك هو وجعلنا من بين أيديهم فردا ومن خلقه فردا فأجعلناه فهم لا يبصرون قل قل ذلك يسمى لعنة وسألت يوسف لهم mo ní ìgbìyànjú ni o aláàbẹ̀ ẹni bí màá ti fi máa ìyẹn ní pé ẹni bá fẹ́ pa àwọn ẹni ọ̀kan tó gbìyànjú ẹ̀sìn dání wọ́n ló máa wọ̀ ẹ̀sìn láàyè àwọn ẹ̀sìn dání wọ́n tó kó dà lọ́wọ́ wọ́n kó ìdà lọ́wọ́ ni ìtumọ̀ ẹni pé wọn ò àlẹ́ mi ò tí ì gba ìpè ní wọn kó ní gbogbo ìsùn àtẹ́kù sọ̀rọ̀ wà wà lọ́sọ́lá nígbà tí wọ́n rẹ̀ bí rẹ̀ kókó jáde wọ́n àbúrò jáde ọ̀tún wọ́n wá sí ọdún káàdé rẹ̀ tó bẹ̀ jáde náà àmọ́ pẹ̀lú ìyọ̀dọ̀ bàálà wọ́n kò sí ẹni tó dúró tàbí ọ̀rẹ́ tó sùn. ìwádìí àti wọ́n fẹsẹ̀ múlẹ̀ sọ pé tó fi ṣe pẹ̀lú ayẹ̀ oníṣẹ́ àbújá káàdé yàtọ̀ àwọn ẹ̀ tí ó bá tún lè wá ṣe ìjọba kan tó tún lọ sí gẹ́gẹ́ bí kò ẹ̀rì ní ojú rẹ̀. Wọ́n ní ń bá ẹ̀ láyè làbẹ́bí ti bọ̀ làbẹ́bí ti bọ̀. Àwọn tó wá tún wá lọ sí ààbà wọ̀ àgbẹ̀. Wọ́n lọ sọ ìjọ ló ń bọ̀ ọ̀ orí òǹdà òǹdà òǹdà. Ẹ̀kọ́láàrin wàjà alẹ́ mi. Bẹ́ẹ̀ni ayé ni ìṣẹ̀dá. Èyí náà ò lè nà fún àmì mi lókè bẹ́ẹ̀ bá ti gbìyànjú tó bá jẹ́ ní tó ní ìgbìyànjú àti ìgbàgbọ́ àti gbàgbé ọba dára nìkan ṣoṣo tó bá ti rárá ìdí tàbá wúlò bẹ́ẹ̀ ṣe ó wá ìlú kan àti ìfowópamọ́ ọba aláàfọ́ ló ń jẹ́ pé rẹ̀ tó bẹ́ẹ̀ pàdé àwọn kan wọ́n ti rí tuta kò fẹ́rẹ́ bí o kò fẹ́ tí wọ́n rí o tó ká ilé ìjà àlàyé ọba lọ́dà bẹ̀rẹ̀ bá lè fi tẹ̀rí rẹ̀ ó lè wáyà áyà tó wà ní sọ́ọ̀tì ìsọ̀rá. wọ́n ti náà kọ́ tẹ́lẹ̀ fún pé kí dáadáa mi mo gbọ́ pé kọ́lé fún mi. Mo wá lórí pé kọ́lé fún mi. Ìyẹn nígbà tí àbájá àbẹ́ mi ló sọ̀ kalẹ̀. Ó wá lórí pé ha tí bá yẹ mú. Àbẹ́sì sọ̀rọ̀ bá lọ sọ́lá àtọ́ àbàtà àti wọ́n ti dùn pẹ̀lú ọ̀rọ̀ òkú àwọn àgbà rẹ̀ ni owó bẹ̀rẹ̀ ń bọ̀ ìjọba ìlú lánàá. Ń bá ń bọ̀ kí ló wọ̀ bí ti kọ̀ láyé ó sọ̀rọ̀ ọ̀rọ̀ ìsọ̀rọ̀ bá lọ بعد قولي أن تتبع أمر الله سوف أمر الله لا سوى من سورة الفوائد فإذا أردت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون حجابا مستورا أمر بقرة سلالة فقال وجعلنا بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون بل كما تقول لك ولا تعرفوا مهما وجود من عندكم علينا كل يوم وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون عليهم إذا كذبت عليهم أم لم ti àtẹ́yìn lálàánú olójú ńlá lóde ká sí iye láàrin wọn sọ fún àwọn so àti ṣe lẹ́yìn àwọn tó ta àbálẹ̀ mi ṣe gbéra tán kò padà wọ́n ti láti lọ sí ìdí wọn. wọ́n wá bá mi fún ara wọn wọ́n padà wá bá nígbà tó ń nígbà tó ń bà wọ́n àwọn ìdòwípo àwọn ìlú tó wà lẹ́kọ̀ọ́ mọ́ta wọ́n rí wọ́n ká ìgbà wọn tó ti ẹ̀rọ nǹkan sọ àti káwọn olóògùn ìjọba ó bá jẹ káwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi àbáwọn aláwọ̀ mi àbáwọn aláàánú mi wọ́n ṣáájú àwọn ẹgbẹ́ rẹ̀ lọ́dọ̀ níta. wọ́n sọ wọ́n. torí pé ìdíjí ti wà lórí ọ̀kan bó ti bá tẹ̀lé nìkan tó dóore tó fi bẹ́tà kan tí kìíní yóò ti lọ lápapọ̀ ọkàn yóò ti sí ilẹ̀ pa ọlọ́run sí ilẹ̀ mẹ́wa. òun ló pàṣẹ bẹ́ẹ̀ pé ẹ máa rí èèyàn yóò mọ̀ pé ọ̀nà àmì wọ́n máa àwọn èèyàn máa sọrí ikú lẹ́gbẹ̀rẹ̀ kò sí nítorí ẹ̀yìn bíbẹ̀. kò sí òbájẹ́ bẹ́ẹ̀ nínú ọ̀gbọ́n káwọn sọ pé àwọn bára àwọn ẹja láti lè yìnbọn bára wọn nínú ọgbọ́n pé ọ̀rọ̀ ẹ̀rí mi ṣé mo pé kó má bàa náà kó má jọ kó má jẹ kó igbó kó kó kó lórí wa kéde wọn kọ̀kọ́ náà méjì káwọn èèyàn bí òkú kó láti bá àná náà kó wá fẹ́ tó ń wá bẹ́ẹ̀ bá gé o àwọn arúgbó ti ká gé yìí bẹ́ẹ̀ náà tẹ̀lé gé yìí níbi kálukú ti dẹ́kun ìjọba ọlọ́run àbọ̀ àwọn ẹ̀rọ yìí ni akẹ́kọ̀ọ́ tó lọ sí ìbọn tí kò ti fẹ́ tó ṣe tí ń la ìbò bí sáàdá kò dájú kó dáwẹ̀. èèyàn kan ò ní dáwẹ̀ yóò gbòòrò torí pé tí ó mọ̀ ṣiṣẹ́ lórí ọ̀nà rẹ̀ ìmọ́lẹ̀ ẹ̀sìn ìmọ́lẹ̀ àwọn ẹbí ló ti bò ó. Ìgbà tó wá wẹ̀ ní wọ́n rí ìlú wọn sáà wọ́n fún wọn ní ìbọn ẹ̀mí fún wọn bẹ́ẹ̀. Ó wàhálà ni

tó bá lọ bẹ́ẹ̀ tí ó sì kí lè wúrò wọ́n lè wá rò yẹn tó adébí pé ìyẹn gbọ́dọ̀ máa rò pé sẹ́yìn sì ní ọkàn láyè sẹ́yìn bá ní ọkàn fún àdébá wà ọkàn lọ ọkàn sí máa bẹ́ẹ̀ ronú sí máa bẹ́ẹ̀ ronú tó bá. ṣùgbọ́n bàbá lẹ́yìn pé kò sí sọ́mọ kọ́kọ́ tàjẹ́ lára sẹ́yìn bá fi kí wàá rò ọkàn ni. ọkàn bá ti wá kú àbúrò àjẹ́

àbíkẹ́ wà lọ́wọ́ àwọn àpàtẹ́lẹ́ ẹ̀ ní mo kàn sáwọn ẹ̀ka ẹ̀rọ tó ti ní ìrìn ìjà kò bá gbà nílẹ̀ rẹ̀ kò sọ́kà bàbà. tó ẹ sọ kí ni wọ́n fẹ́ jà wọ́n ti tẹ́lá lọ́wọ́ yẹ̀ wọ́n yọ̀ ká kọ́ àwọn kan ti kí àwọn kan ká kọ́ dáre pé tẹ́lá á ká kọ́ ẹ̀ lọ sí ìdíkẹ́ lọ sábọ́ọ̀lù pé àwọn ènìyàn kọ́ òyìnbó náà ó wá jẹ́ pé ẹ̀mí lẹ́yìn adébíyẹ láyé kẹkẹlẹ ẹnìhẹ bíi dábà wọlé alákùnrin. bẹ́ẹ̀ ni wọ́n àwọ̀ yìí. kódà dáadáa ẹ̀rọ tó fẹ́ wọn lọ. èyí kọ́ lọ́mọ ti bẹ́ẹ̀ tábàárẹ̀ lè fi mú ìyẹn ẹ fà á ẹgbẹ́ náà fún ọlọ́ọ̀bá wọn ọlọ́ọ̀bá wọn. tó fi ẹ̀rọ tó sàn jùlọ. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم إنما من اتبع الرحمن بالغيب فبشره بمغفرة كريم إنا نحن الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه mẹ́rin kára àdìkẹ̀wọ̀. wọ́n lo agbára rẹ lórí àwọn ènìyàn bàbá wọn lórí àwọn olóyún wọn. ìlànà dájúdájú àwọn bá ara sí àwọn tó ṣe láǹfààní mẹ́rin ìrún yàrá fún un. dára àtijọ́ làwọn ọmọ báyọ̀ nìyẹn èyí tó tóbi jù lọ sí àwọn amọ́rẹ́kì páàkì gẹ́gẹ́ bí ẹ̀rọ sí orílẹ̀ àwọn páàkì. bàbá ìṣe ìyẹn bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ kí ó bẹ̀rẹ̀ ìyẹn lẹ́nu ìtọ́jú. àlàyé náà ó ní ìmọ̀ ọ̀gá aláàbí àwọn aláàyè ara òkú tẹ́lẹ̀ àkọ́dàlàyé wà lẹ́kùtù ọmọ ọ̀dàmù wà á fa ọ̀hún wà kó lẹ́sẹ̀ yìí àpò ìyáàmù fi ìlà rẹ̀ kùrí lẹ́kùtù ọmọ ọ̀dàmù gbogbo tí a lè kó wá láti aláàbí àkọ́ náà ọ̀dàmù ta ti wájú. wà á dá ọ̀hún. àwọn orí bàtà láti lé pẹ̀lú aláwọ̀ òde wà á wúlẹ̀ wáyé lónìí aláwọ̀ kárẹ̀ ó ṣe ẹgbẹ́ wọ́pọ̀ ní ló lọ aláwọ̀ kárẹ̀ ní túbù látara ìdáàbà àwọn tó lọ kọ fún ẹ bẹ̀rẹ̀ yẹn wọn akọ kalẹ̀ máa tọ́ka ló wà àgbà wọn orí pàtókò àti ẹlẹ àwọn olùdarí lórí ayé rẹ àwọn aṣọ àti ọ̀tà aláwọ̀ kọ fún wa lépe ẹjẹ́ àwọn ọmọ orí pàwó láti lélẹ̀ báwọn yẹn ọlọ́yẹ̀ kan nígbà tí èèyàn tó wù àbàjẹ́ tí ó tẹ̀lé tó bàbá wọlé kí ló ti ṣe ìbáwọ̀ láti kẹ́ wọ́n sí òdẹ́lì ẹ̀yìn ní ẹ̀yìn òkan. ẹ wo bẹ́ẹ̀ tó bá tún bá tàbí tó bá tún lóye náà tún gba ọ̀rọ̀ ló wà á gba ọ̀rọ̀ orí pápá ìwé bá tún lọ́lẹ̀ wọ́n mọ owó ọ̀rọ̀ gba kọ̀míṣẹ̀ bára ẹ̀ bẹ̀rẹ̀ pé ẹ̀yìn kọ́kọ́ bẹ̀rẹ̀ òtẹ́lì yìí òun ló kọ́kọ́ bá lè òun ló dá lórí lẹ̀. wàhálà àtọ̀rọ̀ ọ̀hún orí pátá bá sílẹ̀ lẹ̀ ọba tó gbà náà gbà kọ́lá sí àwọn àgbà àtàlẹ̀ rẹ̀ fúnra fúnra fúnra sí kí ló lọ́wọ́ dé wàhálà àtọ̀rọ̀ ọ̀hún. làbẹ́sọ̀ fọlọ́ àti ìṣàbò rẹ̀ rà ó ní lọ́sọ̀tọ̀ súnmọ̀ kan àgbà ẹtí bá sílẹ̀ tó la súnmọ̀ kẹta rẹ̀ tó jẹ́ lára wàhálà wàhálà wàhálà yóò máa bẹ́sẹ̀ rẹ̀ àti gbogbo ẹ̀fọ́ nígbà tí bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ yóò tẹ̀lé tí yóò fún àwọn ọ̀rọ̀ yẹn yóò fún àwọn ọ̀rọ̀ yẹn wọn. wọ́n tẹ̀lé fún àwọn àlejò wa dákọ́ pé wọ́n bá tún lọ sí ilẹ̀ kàtẹ́ yẹ à ẹni bá ti ra kúrú kan bàbá mi á yóò mọ ìjẹ̀fà rẹ̀ àti yóò mọ ìgbà ẹ̀fẹ́ rẹ̀ àtẹ̀sẹ̀ àwọn bá ti lé yẹn àti ẹ̀rọ yóò gba ète kìíní àbíkúta yóò gba rí nípa bí òjò fúláì láti kàn bẹ́ẹ̀ lẹ̀ kórókò ní ayé. وكل شيء أحصيناه في إمام مبين وكل شيء الله سبحانه وتعالى وكل شيء ما كنت هنا tọ́jú rẹ̀ ẹ̀ẹ́dẹ́ àfọ́ bóyá ṣe é àdàdà. wọ́n bọ̀ wá kàló ń kà kò bá nígbà tí kàtó ní tòun rẹ̀ láti sọ wọ́n nípa ló wá sí ẹ̀rọ àti ti ìgbàlá tàbí àdánù ìfọ́nà rẹ̀ ìgbà ìgbàlá. fáàkì ti láyé wọn àwọn kọ̀mẹ́tà ó máa bá wọn kọ́ lánàá ṣe àti ìgbàlá lórí ẹ̀. alákọ̀ọ́kọ́ òun ni èèmù ìgbàlá ìmọ̀ táwọn ẹgbẹ́ máa ń lóye tó bá wà ní pẹ̀lú rẹ̀ wọ̀wọ́ làwọn sọ̀ yẹn yẹn ló la àti ọmọ dáadáa wáyé nínú bàbá fún yẹn ọ̀sọ̀bà ọ̀tún gbáàríyà yẹn bẹ́ẹ̀ lọ àti sàrà bẹ́ẹ̀ ṣe kalẹ̀ tí wọ́n lọ yẹn bẹ́ẹ̀ bá owó ìrẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ìwé ìrẹ́kọ̀ọ́ ó kọ́ ìgbìyànjú lórí ní ẹ̀kọ́ ayé àbí ẹ̀kọ́ ẹ̀sìn àkókò ní kẹta lè fẹ́ ìyá ìmọ̀lẹ́sẹ̀ kí ni ìmọ̀ ọ̀rọ̀ ní pé àwọn ọ̀sẹ̀ kọ́ ìmọ̀ ọ̀dà lọ́la táwọn ọkọ̀ wò ní bàbá ìwà rẹ̀ ló dára náà lọ́tọ́ rẹ̀ dé. bọ́sọ̀ tó wà o ń pè o gẹ̀ẹ́sì n'i bọ́sọ̀ yẹn gbogbo ẹni èso lẹ́nu owó pẹ̀lú tí wà sáàlù ní ìgbàdàn ní ìgbàdàn ní ìgbàdàn lọ́wọ́ ìṣòro tí wà sáàlù ní ìgbàdàn láti bẹ̀ ní wọ́n bá náà tẹ́ lọ sí ọ̀gá ọ̀gá ìfowó àlọ́dà torí bàtà nìkan ìdájọ́ ìwọ̀n ọ̀gá ìfowó bẹ́ẹ̀ lọ. ọ̀yọ́ ìbàdàn ti omi náà olúwọ̀ láti rí ilé kan ìbàdàn ìbàdàn bẹ̀. tó ẹ wá ní gbogbo tó bá gbọ̀dọ̀ kẹ ìgbẹ́ náà ọ̀gá bá yìí finá ìsinmi wá kàtó bẹ̀ fún mi pé tó bá jẹ́ mùsùlùmí kọ́pà mú lọ mùsùlùmí kọ́pà bàbá ọ̀gá ilé ìgbàlódé ọ̀gá yẹn bàbá yẹn ló ti kọ́ ó wá orí yóò bẹ̀ kankanlẹ̀ yàtọ̀ yàtọ̀ lọ pé ìfà àti èsì ìfà yàtọ̀ yàtọ̀ lọ. ọmọ àti kalẹ̀ bàbá yìí wá sọ fún ọ̀nà rẹ̀ pé fẹ́ẹ́ rí bọ́ọ̀lù kọta yìí àti bọ́ọ̀lù tó ọ̀rẹ́ rẹ̀ ẹgbà dé rẹ̀. ẹgbẹ́ ẹgbà dé rẹ̀ àwọn ọmọ mùsùlùmí ọba lórí àwọn ọmọ àti ọmọ ti bàbá ìṣẹ́ وآثارهم وآثارهم قلت لك أتبت لك أقرأ لكم عمل يوم في وقت يقول لك بالضبط رزق كذلك يقول رزق قلت لك إذا بل ما يجعل الفقر فأنا أقول لك يقول أمور الله أنا أقول لك أنا أقول ما في كذلك أنا أقول لك أنا أقول لك يقول لك مسلم كتبوا بدلائل لعلي أصدقكم رواية عن ابن الجليل قال عن ثابت مشيت مع أنس رضي الله عنه فأطرأت المشي فأخذ الجيش فمشينا دويلا فلما قضينا الصلاة قال أنس مشيت مع زيد بن ثابت فأطرأت المشي فقال يا أنس أما شربت أنا الأثار تكتب ضرب أنس يقول oríta sẹ́ni kankan kọ́lá ìṣe yẹn yóò gbàgbà lórí ẹ̀. alẹ́sọ̀rọ̀ lẹ́lẹ̀kì ọla lóró gbàgbà ìlọ́kàn àwọn ọmọ sára sí tó túmọ̀ ọ̀la sí ilẹ̀ ńgé òǹlọ́wọ́ ẹ̀yọ̀ lọ́sọ̀ọ́sì ẹ̀yọ̀ lọ́sọ̀ọ́sì. oríta òkú wa ala ka mɔgɔ yɛrɛ bila la o b'a fɔ ko a o wa yɛrɛ o wa yɛrɛ o ka ɲi da ma na yɛrɛ ka ɲɛ ma kila kɔ to ka taa bɛ sen ba ma na yɛrɛ ka ɲi k'o ye a ma ba la ko k'o ye ka yɛrɛ de ale ka tɛmɛ la ti fa ye a bɛ la tɛmɛ ka ɲi o bɛ fɛ yɛrɛ fara ye kuma o ba ko tɔn fa fa ye wɔlɔ mɔ mɔ o ɲɛma o la kɛ o de ye o de ko bɛ baba ka kan la a ka ɲini wa a to a sɛgɛn na tẹ̀wọ́n bẹ́ẹ̀ kí o ẹ̀wọ̀n ló ń kí ni. Bàbá káàkà fún pàṣọ ìlú. Bàbá àgbà fún pàṣọ ìlú. Èyí tẹ́ ẹ bá bá ẹ̀kí. Bàbá bá bá fún pàṣẹjù. Èyí tẹ́ ẹ bá bá ẹ̀kí ọ̀pá fún ìwà ẹ̀ kí pa àfihàn ẹ̀kí. Àyùká ìwọ̀n kan kára bá lórí báyìí fún ìfọwọ́ ìfà ní ẹ̀kọ́. Àmì kọ̀ọ̀kan sí kódà ní wọ́n kó dáhùn bẹ́ẹ̀ bá mọ́ra o. Ṣèlè akẹ́kọ̀ọ́ wáyé ti bí ìbára lọ ẹ̀mọ́kọ́ bí ìbára ó ní àtẹ́kàgbàlágbà tó pọ̀ fọ́ọ̀mù nígbà tí wọ́n máa ń lè pẹ̀lẹ́pẹ̀lẹ́ mu àwọn onígbà tí wọ́n lẹ́sẹ̀ bá dé ní wọ́n máa fi kọ́ nàbà fún wa yìí. ìbáraẹ̀kẹ́ láàrin àbẹ̀lẹ́ àti ìbámu àbẹ̀lẹ́ àti àbùkù sẹ̀lẹ̀ lápapọ̀ ìbámu alájùlé àbùkù sẹ̀lẹ̀ wọ́n fẹ́ tàbí kàfẹ́ àbí ilẹ̀ kan tó tóko àbáwọn ìfà tó o fẹ́ ìgbà kó lọ ẹgbẹ́ ló kún lọ kọ́lé sílẹ̀ torí pé owó tó lọ lo owó tó lọ bára. Ànábì wa gbọ́ ànábì ní yàrá bàtà yàrá. Mo gbọ́ kó fẹ́ kó wá sí ibi. Mo gbọ́ kó lé mi. Mo fẹ́ kó wá sí ẹgbẹ́ mọ́sálásí. Àbúkálá ní mo ní bẹ́ẹ̀ ni. Ó ní ó bẹ̀rù pé gbogbo ìrìn sẹ́yìn àbáyé lẹ́wọ́n kékeré yóò bọ̀ bàrà tó bá wà ní ilé rẹ̀ ilé rẹ̀ tó ti wọ́n tó bá ti rẹ̀ wá láàbà ló lè ní ìlú àpọ̀ sí. وَقَلِبَ لَهُمْ نَبَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ àtàlánù kọ́lẹ̀ bí àtàlánù gà wọ́n sọ pé bí àtàlánù kọ́lẹ̀ àwọn ará Áfíríkà àwọn ará ìlú kan àwọn owó ọ̀rọ̀ tẹ̀lé àti àwọn owó àtàlánù kọ́lẹ̀ àwọn ọmọ ìlú àtàlánù àwọn tí àlọ́pàá ìfẹ́ ló kọ ẹ̀rù tí yóò bó wọlé ohun tí wọ́n ṣe gẹ́gẹ́ gẹ́gẹ́ lórí ìgbésọ̀ olóṣèlú àti ìdíwá àwọn àgbàrá fi ló àwọn ọmọ kí ọmọ tí wọ́n bọ̀ ọmọ sí wọ́n tí wọ́n ti ń lò láti ṣe láti lórí ẹ̀ ẹ̀rọ ọmọ tí mo jẹ́ ìlú òkèrè káàkiri lọ́wọ́ káàkiri òkè lọ́bẹ̀ òfin tó wọ́n lọ sí káàkiri kí ló tó wọ́n lọ́bẹ̀ kí lẹ́yìn tí wọ́n jẹ́ bẹ̀ làwọn òfin bá sọ ìlú àwọn èèyàn ìjẹ́jẹ́ àwọn ẹ̀rọ àtọ̀kíyà ọ̀lọ́dẹ̀kọ̀ lórí ẹ̀gbà ló kàdá àtọ̀rọ̀ ìtàlíyà tí ń dá àwọn olùsọ̀rọ̀ ó ní kí ìlú kan àlẹ́bẹ̀ẹ́ta lọ́wọ́ sí wọn. kí ló dé àlẹ́bẹ̀ẹ́ta ń dá àwọn ìjà àwọn olùsọ̀rọ̀ nígbà tí àwọn òṣìṣẹ́ mẹ́ta tó ń lọ sí ní mọ́nífàlì àti ìdókòwò àmì ẹ̀wọ̀n ìdókòwò. ìta bọ́ọ̀lù tó mẹ́ta ni wọ́n ń gbé ìdáwọ̀ sẹ́lẹ̀. ẹni tó wà jáde kìlá lọ tó ń yẹ sí ìjọba ìfowó wa lọ́la àbọ̀ lórí ìlú ẹ̀rọ ìwé ìjọba ẹ̀rọ ní ìmàlì ní ìgbọ́nì òṣòfin mi ní òṣè kí àti kí o kí àti ìpínlẹ̀ ọ̀rọ̀ ìyá lọ́wọ́ yẹn kẹ́ ẹ̀dínwó ní oṣù kí àti àbá lè ní lóru wọ́n yà Lókè, ọ̀rẹ́ wa wọlé lọ́pàá, fún àwọn tí wọ́n nílò lára. òun ìgbà yìí. ụlọ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ gbogbo àwọn tá a bá lọ òjò na yẹn náà lọ bí bàbá yẹn ti bàbá kí ló pé wọn pẹ̀lú sọlá tán ó ní náà pẹ̀lú rẹ tí wọn bá tó pa lọ rẹ pẹ̀lú ìwọ̀nbọ ọmọ yẹn ìgbà lọ rẹ a ti wà nínú òkúri yẹn tó gba

ẹni bá ń bọ̀ wọlé pẹ̀lú ilẹ̀ kì pé àkọ́nà tí bàbá bá ń bọ̀ tó bá tó kó àtẹ̀ rẹ̀ lọ́wọ́ èyí tó yẹ yóò mú pẹ̀lú wọn báyìí pé wọ́n ti di ẹgbẹ́ náà èyí ni wọ́n á bì lórí pé wọ́n àbá wọ̀ pẹ́pẹ́ bá yìí kàwé pé mi ò mọ̀ bàbá ti ti lò àwa kàní. Àgbẹ̀ máa ẹ̀yin máa ń tẹ̀lé ọjọ́ àkọ́kọ́ wa ní o, ẹ̀yin lọ́wọ́ ọ̀gbẹ̀ máa بنا وهو فأرسلنا إليهم فأرسلنا إذ أرسلنا إليهم اثنين فكذبوهما Gbogbo bá yóò fi jẹ́ kí wọ́n jẹ́ àṣìṣe táwọn aráàlú yẹn bá wọn lò, ó wá ní èsì lẹ́yìn iṣẹ́ òwò sọ lórí. Àwọn ìyára òkú ìṣẹ́lẹ̀ kan فكيف أقوم بأمر بقى من يدعو فعززنا بذلك أو إليك قلني عززنا الجنة شددناه الثالث أقول لك فقالوا ìyá rẹ̀ fún wa fún wa. torí kí ló fà á àwọn ẹgbẹ́ ọkọ̀ wá sí ọkọ̀ lórí rédíò ọkọ̀ lórí yíṣù ọkọ̀ lórí tẹlifíṣàn ọkọ̀ lórí wọ̀tẹ́fà sí ìnáwó òkú òṣù àjẹ tí a fẹ́ sọ. kí ni àwọn ọ̀rẹ́ mi ló sọ pàtó ọ̀rọ̀ rẹ òṣìṣẹ́ lọ́ta wà kọ́ọ̀lù àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn sọ àtẹ̀káàlì إِنَّا إِلَيْكُمْ لَمُرْسَلُونَ إِنَّا بَلْدَجُ إِلَيْكُمْ مُرْسَلُونَ Àwọn ẹgbẹ́ rí òtúnṣe ọlọ́run àti sọ́rọ̀ káàdì ọ̀sán lọ́rùn. قالوا قال ألم ربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين ألم ربك فينا وليدا aṣọ ẹ̀ wà ní ìta wọ́n tún ọ̀gá ìlọ́mọ ọwọ́ bẹ́ẹ̀ ni. wàlá ní sàkí ìlà ọmọrin kàkiri kì í fún abẹ́fẹ́ ọ̀rọ̀ ọgọ́ta àlámọ̀ ọ̀hún ọmọ sì ní ọdún tó pọ̀ ẹgbẹ́ ìfún ọmọ ọgbọ̀n ọdún tó pọ̀ kò ní. وفعلت فعلتك التي فعلت wọ́n bá tó wá pàdé tó wá pàdé àwọn ìgbàgbé amọ́tọ́jú ẹ̀kọ́ òní wàhálà òfin fáà látàkì ṣe sí rẹ̀ tó dá. Wà á sọ̀rọ̀ káàdì Mùsà alẹ́kùn yìí lọ. Lẹ́nu bẹ̀rẹ̀ ọ̀rẹ́. Èyí bẹ̀rẹ̀ fún ẹ fún ọmọ rẹ̀ lọ́rọ̀ sí à kò fọ́wọ́ fẹ́ tà. Ọmọ rẹ̀ ti rẹ̀. Ọmọ fẹ́ ti mú sọ́kò wá. Ó fẹ́ ẹ̀jẹ̀ kẹsẹ̀ sí oúnjẹ. Wọ́n fi omi. Ó pa ẹ̀ ó wá sá lọ. Ó jẹ́ omi. Ó jẹ́ omi lábẹ́ òkú lómi wọ́n ń gbé ọjọ́ ọmọ aláàbò àti ọ̀rọ̀ láàfin ọwọ́ tó lè wá kírílà owó àtàlọ́ òun orí tọ́lá wọlé òun bá ti sọ pé kí ọlọ́ àti pé kéwì ti gba kí nǹkan kan kalẹ̀ nígbà wo wọ́n wá gbọ́ pé wọ́n náà lè gbé kí nǹkan kan kalẹ̀. tọ̀kọ́ ọ̀rùn ẹnu

nínú tó ti àwọn èèyàn lọ́dọ̀ jù láyé òun ni wípé wọn ò ní gbọ́ ẹ̀dá tó bá bọ̀ lọ́dọ̀ jù lọ́dọ̀ jù àmọ́ tó bá tẹ̀sẹ̀ wáyé wọ́n tẹ̀lé bọ́ fún tó bá wùyà àwọn èèyàn ká kán wà bá lórí bọ́ọ̀kù lórí ojú wọ́n lẹ̀ nítorí yàrá ọ̀rọ̀ ìbàlẹ̀ àkànníbi ní nípa ọ̀pọ̀ wọ́n tẹ̀ gbọ́ lọ sí wọn àmọ́ fọ́ọ̀kì rẹ̀ pẹ́pà fẹ́ẹ́ fẹ́ẹ́ ṣe àhà káàdì lọ́rùn fẹ́ẹ́ ṣe àyẹ̀ rẹ̀ wọ́n wá sí ní ní ọ̀rọ̀ tí ò lẹ́yìn fẹ́ẹ́ tí ò lẹ́yìn ní ọ̀rọ̀ tí òun sọ́kò gbogbo ọ̀rẹ́ ní lágbájá lágbájá sọ̀tún tẹ́tẹ́ wọ báyìí ká tó ọ̀dọ̀ náà lẹ́yìn àtẹ̀lé àmẹ́tì tó sọ wípé gbogbo ẹni tí ó bá lè fara náà tí wọ́n bí òògùn náà pé lọ́wọ́ òògùn náà tẹ́lẹ̀ gbogbo òwe lọ́wọ́ náà tó wá sí i tó wá ní ìrọ̀lá òun tó gba obìnrin tó fẹ́lẹ́ bọ̀ rẹ̀ lọ́wọ́ tàbí kò fọwọ́ sí. àwọn ọmọ ọ̀gá ẹ ẹgbẹ́ ìlú súpà ni wọ́n ti tó àbẹ́gbà ọ̀rọ̀ ẹ̀dá bẹ̀rẹ̀ àmọ́ tó bá fẹ́ mi ìtẹ̀lé ayé tó ń fẹ́ sílé pẹ̀lú ìgbẹ́rù wọn wọ́n lè wọ́n kò tó yìí. wọ́n sọ fáwọn àwọn òṣìṣẹ́. wọ́n lù náà ẹ̀rọ ní ìlà òṣìṣẹ́ láàrin mẹ́ta wa máa ń wa. ìlà ìyàtọ̀ láàrin òpẹ́pẹ́

ẹ̀rọ àgbèrè mọ́tò ẹbí tí ẹ̀rí àdáwò ló ń sọ orí ìlú ta orí ìlú ta àyàfi òkúrè àyàfi ìlú ta orí wo orí kékeré àgbẹ̀ gbogbo mi. ṣùgbọ́n kí ni wa lórí ilé àwọn ọ̀rọ̀ àgbẹ̀ wà lọ́wọ́ àgbàlá wà láwọn òṣèré wọ́n wá sọ fún

náà yá àyà ọwọ́ ọ̀tún àmàlẹ́ pé dáná ọ̀tẹ̀ ní ńlá ilé ìmúlẹ̀ òwúrẹ́nu. dáná ọ̀tẹ̀ yìí ọwọ́ ọ̀tún àkíyèrè. ولا علينا إلا البلاغ المبين. ọbẹ̀ kọ́ńtréètì wọn abẹ́wò fífi ọ̀rẹ́ mi nígbà tá ẹ bẹ̀rẹ̀ sọ mo bá fi ọlọ́run pè ní kàlánù wa àwọn ẹ̀rí mi wa ẹni tó mọ̀ ọ́ sọ̀rọ̀ tó mọ̀ ọ́ sọ pẹ̀lú pé òṣèlú alára rẹ̀ tó bíkítà lè nínú abẹ́ rẹ̀ lágbára tó ṣe ó kọ́ wá wò gbogbo ara rẹ̀ pọ̀ lọ́sùn rẹ̀ lọ́sùn bá bá pọ̀ lọ́sùn wúwúlá ẹ̀dọ́ ìnáwó ti kẹ́ ọ̀ báwo ẹgbẹ́ náà ti dákẹ́ ó ní ọ̀rẹ́ báwo òun rẹ̀ kò là tọ̀ agbẹ́kọ̀ ọ̀rọ̀ sí wa yóò tọ́ ni ó dà wọn bàbá wa tí wọ́n ti wá sẹ́ńtì sẹ́ńtì sẹ́ńtì sẹ́ńtì tó ti lọ kí àgbẹ̀kọ̀ ọ̀rọ̀ wá bá wọn kí yóò tẹ̀lẹ̀ fún ọdún wọn náà. قال علمها عند ربي في كتاب موسى عليه السلام ipò arábìnrin náà bì ìkìlá gbogbo tí tẹ̀lé tí wọn tí wọn bá tẹ̀lé tí wọn ti lọ́wọ́ àkọọ́lẹ̀ lọ́wọ́ láàárẹ̀ ẹ̀rọ wọn ti wọ̀ láyé nípa ọba ní ojú ìṣèlú fèjì nígbà tí náà ọ̀rọ̀ ọ̀gbun náà yà á ìnà ìlẹ̀ ìlọ́wọ́ náà wa ìkẹta tó dára yẹn fún wa oníṣẹ́wájú kí ìlà ìgbàlá àgùntàn bí ọ̀rọ̀ yìí agbọ̀dọ̀ pàlàyé ọ̀rọ̀ kílẹ̀. olùkọ́ akẹ́kọ̀ọ́ fún yẹn kẹ́kọ̀ọ́ fún ìdájọ́ lẹ́yìn ìwé tó lágbàdá káàkiri láàbùdà mílẹ̀ ìgbàlá wà láàbùdà mílẹ̀ ìgbàyà àbúrò ọ̀rẹ́. kẹ́kọ̀ọ́ tó lágbàdá ẹlẹ́sẹ̀ ni ìfòrí ni kìíní kan ni tó ẹgbọ́dọ̀ bọ́ọ̀rù bí ọ̀rẹ́ ń bọ̀ kí àti ó lè wá ìṣe àti ìṣe bàbá ẹgbẹ́ ìfẹ́ ńlá ó kò lọ farabalẹ̀ ìgbàlàyé fún ọ̀sẹ̀ ìṣèlú ìgbà tó wá lò kékeré ọ̀sẹ̀ ìgbà tó lè fi ìwọ̀yọ̀ ọ̀sẹ̀ àlọ́ torí àwọn ọmọ ẹgbẹ́ òun òun ló pàṣẹ pé ìfẹ́lọ́lá aláàgbéwà lò ti jọ lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ nà wọ́n bẹ́ẹ̀ wọ́n wọ́n wọ́n ti tẹ́lu wọn nígbà kí bàbá ìgbà wo ṣe ìgbà ìgbàlá wọn á tún tó gbogbo àlọ́bí. قالوا إنا تطيرنا بكم لئن لم wọ́n ní alágídí bí tá a gbọ́ ẹ̀ẹ́dínísà ọ̀gbọ́ wọ́n lé ẹ̀yìn ọ̀pá gidi lónìí dára dá. tó ẹ̀rọ ìkọ́tọ̀ ló wá rùn sí yàn ṣé kó filẹ̀ rẹ̀ òdòdó tó hàn ṣé kó filẹ̀ bẹ́ẹ̀ ni kó jẹ òkú kò ní jẹ. lọ́yọ́ òde ni kó jẹ òkú kò ní jẹ. àtúntì òbòdó àti ti àgbọ̀dún ó ní ń pè báwo òde kò ní mú ẹ̀yà tí ó dúkù àwọn ẹgbẹ́ òní wọ́n ní ọ̀sẹ̀ àbòkè wọ́n ti wẹ̀ ọlọ́wọ́ gbé tí wọ́n wá lórí àgbọ̀ àgbà bá dídí lórí mi. èyí wọ́n bá ara wọn nínú gbogbo mẹ́ta àtàkàdé wọn ti lóró yẹn a sì ní báyìí ní báyìí bá wọlé nínú mi. ọ̀dígbà náà wọ́n wáyé ó dáwọ̀ ọdún ọgbà. ìdí jẹ́ ní ó ní àwọn ọ̀sán ọlọ́dẹ́kùn náà òun náà wà láwọn àti lè gbé wọn nígbà tí òun ti fẹ́ ẹ̀ka kó bá yín lé lóyún ní kéde fún ẹni tí ìṣẹ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ fẹ́ bí mo kò ṣàkíyè ìṣúwọ́dẹ̀ kan conscience of Allah kéde máa páyọ̀ ọ̀sán tó gbà títí wà láti ẹni gbà wá. nígbà tó wà wá níbẹ̀ wọ́n lọ fi òun ní òun yẹn wọn òun ló kéde mẹ́ta wà ní fún wa kó bá wa ẹ̀wọ̀n sọ ẹgbẹ́ mi ẹ̀sẹ̀ wọn kó kì í bá wa wàhálà ti ń tẹ̀lé láti kò ìgbà tẹ̀ ẹgbẹ́ mi wàhálà ń tẹ̀lé ní òru. لئن لم تنتهوا لنرجمنكم àwọn gbogbo ọ̀rẹ́ ìfàfàyò táwọn sọ́ọ̀kù rẹ̀. lẹ́nu ojú mẹ́rin lẹ́kùn alẹ́ yòókù wọ́n yà yà mẹ́sàn-án lẹ́kùn

wọ̀lẹ́ẹ̀kì lónìí ló bẹ̀rẹ̀ sí kí mọ̀gbẹ̀nẹ́rẹ̀ ló di táwọn èèyàn ní wà láyé. lánàá bàbá tí wọ́n gbé ìsìlámù ló wọ́n fojú mi náà àwọn àlejò ọlọ́run náà rẹ̀ ẹni bá kẹ́kọ̀ọ́ tó lórí lórí lọ́nà yìí òun náà rí o. torí pé gbogbo àwọn tó ń bá ṣe owó àlejò ọ̀sẹ̀ ìlú ọ̀sẹ̀ owó ìlú ọ̀dà owó ìlú bàbá tó ń wọ́n o wọ́n kó wà jẹ. so ó tẹ̀sán nira fún wa ó ní kò bọ́ kò bá ẹ̀jẹ̀ táwọn èèyàn fẹ́ rí ìkẹ́ ọba dára lọ́wọ́ òfin tíráìlì ẹ wọ́n kéèyàn tó jẹ́ owó ìbò ẹ̀rọ tó fi yóò ti dá bọ́tà lọ́wọ́ ọmọ ẹ̀rọ tó máa tẹ̀lé lórí ìjọba ọ̀gá ìṣòro dá bọ́tà lórí ìjọba ọ̀gá ìṣòro dá bọ́tà fáyà yóò tó lọ́wọ́ fi sí ìpàdé wọn ní tíkẹ́ẹ̀tì yìí tí ò bá yẹ sí lọ́wọ́ ní fọ́ọ̀mù rẹ̀ há táà fún mẹ́sàn-án lọ́wọ́ ń dá mú tó bá ti jẹ́ ìjọba àbúrẹ́kẹ̀ àbúrẹ́kẹ̀ ló dájú torí pé ilé ìwọ̀rọ̀ níbi ìwọ̀rọ̀ ìfẹ́ jáde. tó bá ti náà tí wọ́n sùn fọlọ́ bá sùn bí ẹ̀kọ́ ti bàá jù káàdì fẹ́ bá ti bàá jù ní òtí bàá jù ní bí ẹ̀wọ̀ kílẹ̀ǹsì ti dé. ó tẹ̀ dé nù. kílẹ̀ǹsì ti wọ̀n náà. ẹ bá ti pẹ̀ tẹ́ bá ń gba mi ní orí bá òun dé mi. kò ní gbọ́ àti kílẹ̀ǹsì wa òbí lòdì lórí ayé lẹ́yìn ìdílé ìdílé rẹ̀. Bọ́lá ìsàlẹ̀ àwọn ọ̀dọ́ ẹgbẹ́ bàbá báyìí àwọn ló ta. Mo fà á nílò ooru ẹsẹ̀ náà ó lọ. Ẹsẹ̀ ẹsẹ̀ wọn léyìn ẹsẹ̀ náà ó yẹ ọ. Ẹ fà á fà á sábẹ̀ ẹ̀dẹ́ ìdí ẹ̀dẹ́ ìdí abẹ́tẹ̀ náà lábẹ́ àdúgbò àti ọlọ́run wò ó. Ọlọ́run tó tó bẹ́ẹ̀ lè ṣe yìí gan. Ẹ̀kọ́ tó wọ́n tó bá àwọn ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀kọ́ àtàkọ́ ìyá awọn ọrụ rẹ̀ ti fẹ́ bá dé ìyá lè kó ní bá ìyẹn kan òní ló ń báyìí já àwọn àti ọgbà àwọn ọgbà bá sọ̀rọ̀ bá kò sí àkóbá wàlà àdìwà kò sí wàlà àmà kò sí ẹyẹ wàlà kò òṣòṣù kan oṣù tó ló kó wa ní ìgbàgbọ́ àwọn

àtẹ̀yìn máa tẹ́ lókè ọ abẹ́rẹ́ aláṣọ àti àkójọ fún ọmọ ẹ̀rọ tó wà á ti lórí ẹ̀rọ ọ̀rọ̀ káàkiri àwọn ọ̀rọ̀